أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أحيانا بعدما همتنا وإليه نشير أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلاة الله وسلامه على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابه ومن والاهم بإحسان إلى يوم الدين وبعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته àdúpẹ́ fún ọlọ́run ọba wa ọba tó ṣe pé òun ló tún jú wa sáyé ní àárọ̀ lẹ́yìn tí ó ti pa wá à ń dá ọpẹ́ fún kọ́lọ̀n fún sọ́lá gba ọpẹ́ wa à ń jẹ́rìí wípé kò sí ẹlòmíì mọ́ tó yẹ kí a tún máa jọ́sìn fún bí kò sí ọlọ́run ọba Allah yẹn náà là ń jẹ́rìí wípé anábìwa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rù ọlọ́run ní òjíṣẹ́ rẹ̀ náà ni ìka àti ọlá ọlọ́run kó máa bá anábìwa Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa tí à ń tọ ìlànà wọn títí tí ó fi di ọjọ́ ìgbéǹde àìkìyàmọ̀ ìpátá limon ní ìtẹ̀síwájú lórí tíra mi إعانة المستفيد بشرح كتاب التوحيد agbègbè tí a tún fẹ́ wò ní àárọ̀ yìí ó ní ibi tí ọlọ́run bá wa tí ó ti ń sọ wa qawlullahi ta'ala a'udhu billahi minash shaitanir rajim wa ma khalaqtul jinna wal insa illa liya'budun suratu zariyat aya 56. wọ́n wá ń ṣàlàyé nínú tírà yìí pé a lè sọ wípé wa qawlullahi tààlà bẹ́ẹ̀ náà ni a tún lè sọ wípé wàkóòlù láhí tààlà látara èdè ẹni pé wọ́n fi tì sí ara atawhid tí wọ́n bá ní wàkóòlù láhí ẹni pé ọ̀rọ̀ tí wọ́n ti ń bá bọ̀ yẹn o wọ́n ń tẹ̀síwájú sọ káàkọ́ tí ọ̀ṣọ́ torí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn elédè nìyẹn wọ́n ní wà mọ́ khalaqtul jinna wal insa illa liya'budun kí ni ìtumọ̀ yìí ọlọ́run ọba wa ó sọ pé òun ò ti torí nǹkan kan dá àwọn àlìjànú àtẹ̀dé èèyàn bí kò ṣe pé ká mọ jọ́sìn fún wọn ọlọ́run yẹni pé ìdìtọ́ lọ́wọ́ bá ti dára kò jù báyìí lọ ẹni tó bá wá ń rí ìjọsìn yìí ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ kí ẹni bí òun máa dúpẹ́ kó máa dunnú pé lórí tí ọlọ́run ọba òun títí torí ẹ̀ dáhùn òun ò fail tọ́wá lẹ́ni tí bá wá ń lọ ń jọ́sìn fún nǹkan míì àbótí ẹ̀wá yarí pé òun ò fún mọ ọlọ́run òun ò sì ní jọ́sìn rárá òun ó kàn mọ sáyé bó ṣe wù ú ni àwọn olórí ibú àwọn aláìmoore nìyẹn ọlọ́run mọ̀ sí wa lára wọn o ló jẹ́ pé ìwọ ọmọ ya mi ní Islam a gbọ́dọ̀ pàtàkì ìjọsìn fọlọ́run nínú ìgbésí ayé wa bàbá ti jí láàárọ̀ yìí àárò ní pé ìjọsìn wo ló kàn ẹni tí ó lè ronú pé látara ń tí ò sí tọ́lọ́wọ́n bá ti dáhùn tí kò wá níyẹ kóun mọ jọ́sìn fún báyìí àwọn tẹ́ ń rí mọ́sálásí nìyẹn àwọn adúpẹ́ fọ́lọ́wọ́n báwa náà ti jọ́sìn láàárọ̀ yìí àbúrú tí òfin ní mú wa jọ́sìn fún aláàmọ́ ọlọ́mọdé ṣẹlẹ̀ sí wa jọ́sìn àbá ti ń jí láàárọ̀ tí ò ronú kan lọ́hùn tó dá mọ́ ìlè pé òun ó tiẹ̀ kírun fún ọlọ́run nínú àwọn aláìmoore àwọn ẹ̀dá burúkú nìyẹn ọlọ́mọ sì wá lára wọn. wọ́n ní ẹ̀rọ inú sí ìntí àtọ àwa yìí sọ yìí nínú tíra kìtàbù tawhid yìí ìpè wà kó lè lẹ́yìn ta'ala àti ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ báyìí pé wọ́n ní èyí bá yí nà lákùn mọ́ owó àmàna tawhid nígbà tí mú ọ̀rọ̀ yìí wá ni pé wọ́n fẹ́ ṣàlàyé fún wa <clears throat> ìtumọ̀ tí là ń pè ní tawhid tẹ́sí rí tíra yìí alhamdulilayi nínú àwọn tíra tó lọ́wọ́ bá fi àlùbáríkà sí mi gẹ́gẹ́ bí mo ti ṣe ṣàlàyé fún wọn gbàgbà bẹ̀rẹ̀ sí ní ká mo ní tíra tó jẹ́ káwa náà mọ̀ pé kámọ́sóògùn mọ́ tíra yìí ni ní 1994 lọ́lọ́wọ́ bá jẹ́ kí n kọ́kọ́ ṣe alábàápàdé rẹ̀ kò sẹ́ni tí ó ka tíra yìí tọ́lọ́wọ́ bá ó sì jẹ́ oyè tó àwọn ẹlòmíín náà ká tí wọ́n ti ń sóògùn lẹ́nu kó dàbí kí wọ́n lọ ń ṣe àwọn tó ń ṣe fún yàn ni ọlọ́mọ sàwàbẹ́ o tíra tí wọ́n jẹ́ kéèyàn mọ̀ wípé àti ká sin ọlọ́run ọba kúndélé bọ́lọ́run ọba ti fẹ́ tíra tó wá tún ìgbàgbọ́ èèyàn ṣe kúrò nínú àwọn ìròrí kíròrí bóyá látara fíìmù láti gbé sára àbí látara tí ń ṣẹlẹ̀ láwùjọ wa láti ká sára àbí ní tí ń ṣẹlẹ̀ nílé kí ó tàbí kí ó láburú oríṣàlàyé rí pé nílé kí ó wà ọmọ ń jó bí adìyẹ olóńgbò pẹ́pẹ́yẹ láàyè ọ̀pọ̀lọ́ ọlọ́pàá fẹ́ fi ṣoògùn fún yàn táwọn afá gbéṣẹ́ rẹ̀ fún àwọn ẹlòmíì inú wa oríṣiríṣi ẹ̀jẹ̀ ẹ̀yí lọ́sẹ̀ ẹ̀ṣùgbà ilé ìgbàta wà ń bẹ̀ àrísí láburú kódà àwa gan tó máa ń gbé lọ́wọ́ àwọn afáàní pé à irú iṣẹ́ ilé kí ní ṣe àtùmọ̀ kọ́lẹ̀ torí pé táwọn èèyàn fi ń kí ń gbà yẹn ni pé bó láti fẹ́ di alágbára táwọn ṣèkínní fáwọn èèyàn táwa náà sì tún wọn fi ṣe ìṣọ́ fúnra wa kò jù bẹ́ẹ̀ lọ ní táwọn èèyàn bá lọ lè tó ń gbà yẹn kéwu pa fẹ́ di àáfàá kátàmọ́ fáwọn èèyàn lẹ́sìn ó kéré kò wá bẹ́ẹ̀ sí gbogbo ìgbàdúmọ̀ ń sọ yìí tẹ́ẹ̀ ní rí ọmọ ilé tí ó kan àbá àfa kan kó mọ́ jòlógùn tíra ìlọ́lọ́run bá ti sànú wa ní jẹ́ pé káwa náà bá wá ń kalé ní àwọn tí wọ́n sì wà ń nu ní táwa ti pínlẹ̀ yẹn yóò mọ̀ ní wọn lára pé àpò lẹ́yìn tí wọ́n ráyé gbé àràgbélayé ẹ̀ àṣkárù ni tíra ló jẹ́ àmọ́ ìpè àdúrà ni mùsùlùmí máa ń ṣe gbogbo àwọn ọ̀nà téèyàn lè gbà ti dẹlẹ́bọ pátá onítìrà ìwáyé ìnànà rẹ̀ fún wa ẹni tó bá wá fẹ́ mọ ọlọ́run lóun nìkan náà tíra yìí ṣàlàyé rẹ̀ fún wa gbóná láti fẹ́ bọ́ nínú àwọn ìròrí burúkú tí máa ń ba ayé èèyàn jẹ́ tó sì lè bàjẹ́ àmọ̀jẹ́ tíra yìí ó wá ṣàlàyé rẹ̀ fún wa mo ṣàlàyé pé pọ́n pélébé báyìí ni tíra yẹn nípìnlẹ̀ àlàyé àlàyé táwọn afọ àwa ṣe olóṣèǹdì ńláńlá yìí kọ́lọ̀ kó bá wa san bàbá tó kó tíra náà jọ kọ́lọ̀ bá wa san wọ́n ní ẹ̀sùn olóore àti gbogbo àwọn tí wọ́n ṣàlàyé rẹ̀ náà àtàwà tá ń kà á wọ́n wá ní bíánà tàwíìdà máa náà wí fúrọ́dù láìbílà ìgbàdà wọ́n nítorí kí ta bá ń sọ̀rọ̀ tàwíìd tàwíìd ní tó ń túmọ̀ sí ni wípé bó láti fẹ́ ṣe ọlọ́run ọba láṣọ débi pé òun nìkan láàmú ọjọ́sìn fún àníjọ́sìn fún nǹkan mímọ́ àwọn ọ̀nà tó yàn wọ́n ń gbà jọ́sìn ó pọ̀ o gbogbo àwọn ọ̀nà yẹn wá rí Allah nìkan tàbí lọ́mọ sí fún jọba bá ti lọ mú mi ká ti lọ dojú rẹ̀ kọ nǹkan míì kámọ̀ sí Allah kọ́lá ń jọ́sìn fún mọ́ àti bọ́lọ̀ ń wo rògún èèyàn níta ò sí ìdùnmọ́nù nítorí àmọ̀ tí oògùn ò dànù torí pé ọlọ́run ọba nìkan ní mọ́ ràn yàn ṣe àbí kọ́ ni ọlọ́run ọba nìkan ló lè sọ yàn àbí kọ́ ni ẹ̀hẹ́n ogun tó wọ́n ń ṣe fún wa ní ìsìn pé kábà lè mọ rí sẹ́gbà àbí kọjá wa bà lè mọ yá pé ọlọ́run là ń gbára lé mọ̀ rárá àti gbára lé òòsà tí wọ́n so mọ́ ogun yẹn àlùjànnú kan ni wọ́n táyà ẹ̀ dáhùn mọ́ tí wọ́n pè ní àlùjànnú ajé gbogbo àwọn ogun ajé tó bá tún ṣe yẹn nìsín àlùjànnú ajé yẹn ni wọ́n fi ń jọ́sìn fún ìyẹn ni mùsùlùmí èsè ṣerú ẹ̀ bẹ́ẹ̀ náà ni ti sọ aláìníkan ló lè sọ látọ̀dún tó ti dá sánmà nísìnyí sánmà ò fọ́ káwá mọ ṣáájọ bíi ice block kákan wá rí pé gbàgede kò sí sánmà mọ́ àti rí pílà tó gbé dúró téèyàn lè kọ́lé kó mọ́ ní pílà wọ́n fẹ́ láti rí ẹwọ pílà ó tún wà láwọn áńgbó áńgbó áńgbó ẹ̀ káàkiri tí ò bá sí yẹn àtẹ́gùn lè dáwó sọlọ́wọ́n bá tó wá sí sánmà tí ò ní òpó ẹ wo orí ilẹ̀ ta ti ń rìn ta ti ń ṣe gbogbo tó wù wáyé náà àwọn tí wọ́n bá mọ́ ń gbẹ́ kànga àwọn ni wọ́n lè àpìṣẹ́ẹ̀tì bí ilẹ̀ yìí bó ṣe rí wọn ò sì tún dé pàtín rẹ̀ ẹ̀wọ̀n bá àwọn ẹlòmíì ẹgbẹ́ bí mo ti gbọ́ ń jọ̀kan pé wọ́n bá ti gbẹ́ kànga nínú ìtọ́jú àwọn máa ní ha ní táwọn rí yìí ha àfi kí wọ́n pẹ́ràn irọ́ ni o wọ́n fẹ́ gbẹ̀ràn wọ́n fẹ́ jẹran tí wọ́n ní o wọ́n wà lọlẹ̀ má lè jẹun bóyá wọ́n sì rí náà ní kọ́lọ́ ń gbé àmúyẹ àwọn ọmọ ìyá wa tí wọ́n ń gbẹ́ kànga táwọn ò rí alùjẹ̀nu táwọn yẹn ń rí nígbà tó rẹ̀ sí lé àwọn ẹwọ́ third mainland bridge náà tí wọ́n tún ní wọ́n fẹ́ bẹ̀rẹ̀ reconstruction rẹ̀ àtàwọn àlòrí social media ẹ̀rú sì wọ́n gba ẹran wọ́n sì pa ẹran bí méjì bá àgbò méjì bá ìrìnmórí táwọn sọ àìlùsìn náà wà bẹ́ẹ̀ àwọn Yorùbá olóòtú tàbí àwọn tó ń bá wọn ṣiṣẹ́ àwọn náà ni a ìmọ̀já wà ní oyún yìí o bàbá fẹ́ rí fẹ́ iṣẹ́ o àbí ká pẹran o wọ́n sì pa ẹran méjì ní mo rí òsáré kí lè gbẹran káyé pẹran fún nǹkan míì yàtọ̀ sí Allah ṣógbó àwọn nǹkan tí a ní láti gbóyè ní torí pípẹ́ ẹran ìjọsìn ni èlò jẹ́ tó ń jọ́ pẹ̀yàn bá wà ní ìṣòro bóyá apá àtẹ̀wá lọ sọ̀rọ̀ lọ ẹjọ́ nǹkan bá wà ló mọ̀ sẹ́lẹ̀ àtàwọn yóò kàn ní a ti ṣe kéwò ìtòsẹlẹ̀ yìí tẹ́ẹ̀bá fẹ́ kí ọlọ́pàá gbé yín tẹ́ẹ̀bá fẹ́ sẹ́wọ̀n àbí tẹ́ẹ̀bá fẹ́ lùsì dúkìá yín àwọn aka odidi alukurani ni o àwọn afáwa ti kó wa lọ fún kéèsì bẹ́ẹ̀ rí wọn ẹni ẹ̀rọ àgbàdo ìjọba yìí ni àgbàdo la fi ń ka iye kurani táǹkà àti yàtí àtàwọn sóra míì a sì pẹ́ran èmi náà gbẹran lọ lé ọlọ́run ìyá gbẹran ìyá nígbà tí èyí wa sẹ́ni ẹni tí èèyàn bá tẹ̀ wá sàdúrà tó bá wo pé a àfà pẹ̀ládùá tẹ̀ ṣe fún mi yìí o a ọlọ́run sì gbàdúrà yẹn o ẹ wò ó bóyá ẹran níta ẹran so ó sì mú àgbò kan wá fún yín tó fún yín fúnra rẹ̀ fọlọ́ntìlì ibi téèyàn béèrè kò sí láburú nù yẹn àìsàdúrà fún yàtọ̀ àmọ́ béèrè owó nínú Islam síbẹ̀ lè wá rí kódà àwọn àbá mi ò bíìlì àwọn olówó ni sẹ́yìn lẹ́fẹ́ gba àdúrà yẹn ni àbí àlá ókè tẹ́bá wá gbowó yẹn lọ́wọ́ rẹ̀ tẹ́bá sàdúrà yẹn fún bádùá yẹn wàá gbà pé ẹ̀rẹ́ rí láti gbowó yẹn padà fún àbí téèyàn bá gbéṣẹ́ fún yàn tí òṣìṣẹ́ dáadáa ó sálè gbowó ẹ̀ padà àbí kò lè gbá padà ní ibi táàtù mọ̀ta burú ni àwọn àfáà yẹn ń ṣe nìyẹn kò wá dìgbà tá a bá jókòó pé àríyá ẹ̀já fẹ̀rẹ̀ rẹ̀ àfẹ́sàdúrà rárá èèyàn lè sọ bá àfáàgbà àfáàgbà mò ń lè sábẹ́ àwọ̀ mi ò gbà ẹgbẹ́ rántí mi nínú àdúrà láì dájókòó ìwọ náà tó bá káfà bá wá fẹ́ ṣe nọ́tìlà lóru kò rántí ẹni tó wá fi ìgbésí ayé rẹ̀ lù ẹ́ tó bá ti ń pàdúrà fún ààrẹ wọ́n gbàgbé rẹ̀ tọwọ́ sókè ìwọ ọlọ́run ẹrú rẹ̀ kan wá bá mi ìkọ́ báyìí báyìí ló sọ fóun tó látọ̀dọ̀ rẹ̀ ọlọ́run ìwọ́lọ́run nwa fi gbígbàdúrà yìí fi fún Islam lè látara mi wọ́n ìwà bá mi ṣe kíní ẹ̀kùn tẹ̀wọ̀n fún ọmọ mọ̀gọ́ yẹn padà sí ìwọ́n náà sì béèrè kankan ẹ̀hìn ìwọ́n ti sí nítorí ọlọ́run ó pé kò fọmọ ìyá rẹ lẹ́yìn irú oore tó tọrọ fọmọ rẹ lẹ́yìn náà ni náà bá ń aburú fọmọ rẹ náà lẹ́yìn àwọn mọ̀lẹ́ta ọmọ sọ pé irú tó fẹ́ kọ́ mọ̀ ẹ̀yà rẹ̀ òun náà ni kò mọ̀ ṣe kí ni kò mọ̀ jẹ́ ti tiẹ̀. so àgbóyé ẹ̀sìn òun la ní kọ́lọ́ fún sọláwà fún ẹnìkọ̀ọ̀kan wa. wọ́n ní wàlẹ́ ìtàmà náà wà lè tẹ̀rọ rúbi rúbu bí ya wọ́n ní táwọn pé níta òfin kì í ṣe pé kákan fi rinlẹ̀ lásán ọlọ́run lọ́lọ́run táwọn tẹ̀lé ìdíje máa ń wí nìkan rárá tàbí fún sọláwà a sì mọ fi jọsìn náà rinlẹ̀ pé aláàánú kan la sìn a sìn nǹkan míì mọ́ wọn ní báyìí màánà owó ṣùgbọ́n tó ń pè ní ẹ̀tọ́ nìyẹn ni pé ká máa dojú ìjọsìn lọ́wọ́ba aláàánú kan bìdàlílì hádìí àyà pẹ̀lú kan ni. àmọ́ ń jẹ́sìn fún wọn ni yakulu Allahu jalla wa ala ọlọ́run àgbà tó ga jù lọ́wọ́ sọ báyìí pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun òun ò sì torí nǹkan kan dálù jàǹdà àti èèyàn ó àfi ká mọ jẹ́sìn fún òun ọlọ́run. nínú yorùbá yìí ni Allah subhanahu wa ta'ala al-hikmata min khalqihi fil jinni wa khalqihi fil insi pé ayé àyè lọ́lọ́run bá fi ń ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ ọgbọ́n tí ń bẹ níbi ìtò fi dálìjànú àti ìtò fi dáná ẹ̀gbẹ́ ènìyàn wọ́n ní amọ̀lì jìn náà wọ́n ní sọ wáyé alìjànú yìí tàwọn mọ̀ áìlẹ́mù nínú áìlẹ́mù ọ̀gbẹ́ yìí wọ́n láwọn náà jẹ́ àgbáyé kan nínú àwọn àgbáyé tí ò ṣe fojú rí ẹ̀rì pé ní ìsinmi wa ń sàlàyé ní ìsìn ìsìn táwọn àlùjànnú kan wà pẹ̀lú wa tí wọ́n lọ wọnú sọ́wọ́sì ọlọ́run bá ní ń bẹ nínú àwọn àlùjànnú àwọn mùsùlùmí àwọn kèfèrí náà wà nù wọn àwọn mọ̀nàfíkì náà wà nù wọn báwa náà ṣe jẹ́ mùsùlùmí kèfèrí mọ̀nàfíkì ṣùgbọ́n ọlọ́ọ̀bá ò jẹ́ ká rí wọn àwọn ń rí àwa ànábì alukóhánì ti ṣàlàyé àhàdìsì ànábì náà ṣàlàyé sallallahu alaihi wasallam kódà wọ́n sọ débi pé ẹ̀mí àlùjọ̀nú mọ́ ń dùn ju tàwọn ẹ̀dẹ́ èèyàn lọ nígbà tí ànábì ní ẹ̀ńkáńtà sallallahu alaihi wasallam pẹ̀lú àlùjọ̀nú kan àbá sànàbí ni àbí bóyá ó wá nínú àwọn hasard àlùjọ̀nú yẹn ok ó pé àlùjọ̀nú kan òun ló sọ ló kọlu ọmọ ìyá kan ẹ̀hìn láyé tá a wà yìí ni so àwọn afáàrin wa ti rúkìá fún ọmọ ìyá yẹn àwọn àtàlùjọ̀nú wa ń sọ̀rọ̀ àlùjọ̀nú tó bá sì wọ́n sọ̀rọ̀ ẹnu ẹni tó àkáàtì yẹn lẹ́sìn mọ́ gbọ́ ẹ̀rí pé fọ́ọ̀sì yóò kàn ra yàtọ̀ díẹ̀ èmi náà ti ní ẹ̀ka tá à ń rí òpè lálùjọ nù o kì í sẹ́ẹ̀kẹ́ kì í sẹ́ẹ̀ níbi kì í sẹ́ẹ̀ mẹ́ta so wọ́n bí léèrè pé wọ́n bí léèrè ìdí kí ló ṣe tó fi ń kàbúrú ìfún ó sọ ní ìrántí ọ̀rọ̀ yẹn mọ́ ọ̀rọ̀ yẹn ti pẹ́ ìdílé twenty years ní tìtì yẹn ṣùgbọ́n tí wọ́n fẹ́ fà wọ́n bẹ̀ ni pé wọ́n wá ní òtítọ́ ọmọdún mélòó báyìí àlùjọ́nù yẹn ní òun ti ń bẹ láyé láti gbà tí àmọ́bí Ibrahim ti wà láyé alayhi salam ẹ̀wọ́n bẹ́ẹ̀ ni ẹ̀rú ṣe gbùtò. so ibi tá a kàn fẹ́ lọ́ńbẹ̀ ni pé a gbọ́dọ̀ gbà yí sí àlùjọ̀nù ń bẹ nígbà tí alukóraní ti fi rinlẹ̀ bá a ṣe rí wọn yẹn kì í kò tó lọ sí ìsìnká àti sọ pé wọn ò sí mo rò pé yẹn yé wa tó bá dọjọ́ bí náà àlùkìyámọ̀ náà ànábì sallallahu alaihi wasallam ni àwa náà mọ̀ wá rí àwọn àlùjọ̀nù báyìí ṣùgbọ́n àwọn náà ní ráwa náà mọ́ ilé ayé tá a wà ọlọ́run bá ti jẹ́ kí wọ́n máa rí wa táwọn ò rí wọn tọ́wá dàlù kì á mọ̀ àwa àtàwọn tábàjọ wà àlùjọ náà náà àwọn àlùjọ̀nú àwa làwa ó máa rí wọn yá àlùjọ̀nú eléèrè àlùjọ̀nú eléèrè àwọn náà ò ní rí àwa náà mọ̀ ìtọ́lọ́run bá fẹ́ fi ṣe nìyẹn káwá tún bá bì kan wọlé ń bì bóyá ńgbà tá a bá débi ìdánilẹ́kọ̀ọ́ ìyẹn gẹ́gẹ́ lójú ibi lórí àlùjànnú sẹ́rí gbogbo àwọn tí ń ṣoògùn pátá àlùjànnú ni wọ́n ń lò ọlọ́ọ̀bá ò sì fẹ́ ìbáṣepọ̀ láàrin mùsùlùmí sí àlùjànnú nírú àwọn agbègbè mo lóbi jẹ́ pé ẹ à ń wo sẹ́fún yàn à ń ṣe ájò à ń ṣe ọṣẹ à ń ṣe kíníkà wúre ẹ̀yọ́nú ayé wọ́n darí kàn gbogbo àwọn ìtọ́ tìrúkà ti jọ ní ìbáṣepọ̀ tó lọ́wọ́ wa ọ̀fẹ́ káwa àlùjọ̀nù jọ ní àwọn àlùjọ̀nù tí wọ́n sì mọ́ ń fẹ́ ká ṣe irú nǹkan bá yẹn àwọn àlùjọ̀nù tó jẹ́ kékeré ni àwọn ti mọ̀ pé ọmọ náà làwọn ń ta wọn àwọn náà wá fẹ́ kó àwọn ẹ̀dẹ́ èèyàn kan náà wọ igbó iná ọlọ́mọ sì wá lọ́mọ náà o ìyẹn la fi gbọ́dọ̀ jìnnà àwa tá a bá ti rìn nílà yẹn tẹ́lẹ̀ ẹ̀rí pé mo sọ tèmi àwa ti túbá o látọ̀dún ta ti ka ìwé yìí tó ti yé tọ́ àwa ti gbọ́wọ́ bọ́sẹ̀ ń bẹ̀ tó kéèyàn náà tètè ya túbà lọ sọ́dọ̀ ọlọ́run eléyìí tó wá sì sẹ́kù lé nínú àwọn nǹkan tí wọ́n ṣe fún yàn ẹja kó gbogbo ẹ̀ jáde bóyá ká lọ rí mọ́lẹ̀ ni àbí ká lọ dà sínú kòtò kan kó mọ bá gbèsè ayé rẹ̀ lọ ní tó ń jáṣẹ́ mi lásìkò yìí agbára ọlọ́run ni òbí sóògùn ní tí a fi ń rí jẹ̀mú kì í ṣe oògùn àánú ọlọ́run ní gbogbo eléyìí àbẹ́lọ́run kọ́lọ́n kó mọ̀ dájú ẹ̀mọ́ nìkọ̀kan wa dúró ìṣàtàbù rẹ̀ náà kọ́lọ́n kó ní orí wa so wọ́n ní ìdásójú wọn lálùjọ ní ni pé ilẹ̀ alìsìtìmáà àwọn tó sàpamọ́ táà lè rí wọn so àwọn ọmọ ìlú nìkan wọn mọ wá wọn káàkiri ni wọ́n ti wọ́n ní ninety four àtà tó ń sàkàtúnṣà kan wọ́n kàn lọ yé yé yé yé àwọn àlùjọ ní wọ́n ti ṣe pẹ́ńtì àìgbà fún un ṣùgbọ́n sọ̀rọ̀ pé àwọn èèyàn tó wà ní òrí àwọn àwọn tó ń nà lóòótọ́ ṣùgbọ́n wọ́n rí apá ìyà gidi lára fáwọn ìlú náà àgbẹ̀gbẹ̀ lónìí orí ó kàn dàrú lójijì ni àwọn ìfàkúsà àwọn tíra kan wà tí a bá lọ́wọ́ àwọn bàbá pé a máa ń wò pé a tíra àṣírí ṣùgbọ́n àwọn olùkọ́ àwọn àlejò ọmọ ló wà ń bẹ́ o wọ́n ti dọ̀lẹ́ lílẹ̀ kàyẹ̀rà hustle azim àwọn ibìkan wà níbẹ̀ kan kọ kótóbà ìtawákà kótóbà kìnnì kan bàbá rí àwọn afáàtú náà pọ̀ lónìí hustle azim ní ìtàn tẹ̀ ní tí wọ́n fi yẹ ogun àwọn ọdún ní ìkó alhamdulilayi ẹ̀yà àwọn àlùjọ́nù kan bẹ àwọn mọ́jú ẹ̀mú kan bá fún yàn téèyàn bá ti lè rí kinní yẹn ṣe wọ́n lè da yàn lórí irú ẹ̀kùn wọn òwú káàkiri ni èmi ó lè jẹ kábàbọ̀ ìmọ̀ òkú tẹ́lómìn olóyè pé ká mọ́ wá wà fún wa káàkiri ẹja dé sórí kìtàbù wa sunna olóyè mẹ́jọ kí ayé wa ó dà ní ìparí wọ́n ní èèyàn nígbà tí ń pè àwa ní èèyàn ni pé ònà àwa mọ́ fẹ́ fara ti àwa àwa socialize àwọn àlejò àmì mọ́ scatter ni kí wọ́n sì pamọ́ fún wa táàmì rí wọn ṣùgbọ́n mi ò gbé èèyàn ẹni tá a lè ṣe ká mọ̀fẹ́ wà pẹ̀lú ara àwọn fámìlì ló sọ pé nǹkan ṣe ń pè wá ní nọ́ọ̀sì òun náà ni onígbàgbé ìpìlẹ̀ kan náà ni gbogbo àwọn kìnìyàn tó wá ní èdè lárúbáwá èyíkéyìí tó bá wá jẹ́ ń bẹ̀ méjèèjì náà ló kọ̀rẹ́ ọlọ́mọba wa fi ń ṣàlàyé fún wa pé nítorí nítorí ẹ̀dá wa òun náà ní ká jọ́sìn fún wọn lọ ìyẹn ni pé àwọn tí ó wà àlùjànnà àlùjànnà àti èèyàn ni bẹ́ẹ̀ náà làwọn tí ó wọ̀ náà àlùjànnà àti èèyàn náà ni torí wa lọ́lọ́run bá ṣe dá àlùjánnà torí wa náà lọ́lọ́run ṣe dá ìmá àwọn tí ó wà wà àlùjánnà ó làwọn tó bá kú sórí pé ọlọ́run nìkan ni wọ́n sùn tí wọn bá wó ogún tọ́sí ṣiṣẹ́ rẹ̀ àwọn tí ó wọ náà làwọn tó tí ò sin lọ́run àbẹ́ni tó sin nǹkan míì tó yàtọ̀ sọ lọ́run àbẹ́ni tó da nǹkan míì ní sísìn pọ̀ mọ́ lọ́run àwọn tí ó wọ náà nìyẹn nínú wọn ọwọ́ akínsọ́nà méjì àwọn tó ṣe táwọn kàn dẹ́ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀ míì tó yàtọ̀ sẹ́ bọ́ ṣùgbọ́n tó lọ́wọ́ òkúrí jì wọ́n táwọn òṣìṣẹ́ bọ́ wọ́n sì sùn lọ́rùn àwọn yóò kàn lọ ju ìyà tó bá jẹ gbèrè bí ẹ̀ṣẹ̀ yẹn ọlọ́rọ̀ sì yọ wọn kò ní mọ́ àwọn kan náà ń bẹ àwọn òní wọ náà wọn sì ní wà lùjọ náà torí pé iṣẹ́ rí àti iṣẹ́ gbó wọn dọ́gbandọ́gba ni àwọn yẹn ní kọ̀ọ̀kan sọ́fà o wọn ò ní wọ náà wọn ò ní wà àlùjẹ́ náà ṣùgbọ́n àṣírá nígbẹ̀yìn gbẹ̀yìn náà ọlọ́ọ̀bá náà ti padà bá wọn sínú ọgbà àlùjẹ́ náà náà ni àbẹ̀lọ́ ńkọ́lọ́ ń kó ti wá lọ́mọ àlùjẹ́ náà o ayé àbẹ̀lọ́ bá ti jẹ́ mọ̀ pé àwọn ò wà àlùjẹ́ náà ṣùgbọ́n àwọn ọmọ rí wa ṣúrátìlà àárọ̀ ayé twenty seven wípé ìnáwó yàrá ọ̀kùn wípé àwọn rí yín ó wà ìlú wò àwọn àlùjẹ́ ṣùgbọ́n o mìíràn ayédú látàárọ̀ ọ̀nà òun láàyè bẹ́yìn òsì rí wọn ọlọ́run kan fún ànábì ní kírísílẹ̀ sọ̀lá rẹ̀ sọ́lá òun lálùjọ̀nù ń bẹ ọlọ́run bá ti fẹ́ kó rí àwọn àlùjọ̀nù orí wọn àwọn ohun àtàwọn oníjẹ ní consultation so àwọn àpáta àwọn náà wọn kọ́ bọ̀bọ̀ kúbọ̀ lónìí àwọn náà bá àwọn àlùjọ̀nù ṣe kò ti sọ́rí àpá kan tí ó kú tọmọ rẹ lọ wo tíra tí wọn lò tó bẹ̀ sí ní ka ohun tó wà ń alìyà ní yọ sí ohun ká kí ló lè ní kí lọ fẹ́ òun fẹ́ nǹkan kà sábà yẹ bá ti ń ka kínní yìí ó ní ìdìkà sì yí ọmọ ọmọ ní rárá ó béèrè nǹkan kan tó bá ti wá béèrè nǹkan kan èmi ò wá ní èmi ò béèrè nǹkan òun ló béèrè ó wá ní kí ni yẹn wá ní kó kan tó bá ti forí kalẹ̀ fún mi màá sọ bá ti bàṣú àfáà ní nítorí wá wú ẹ̀ kó ṣe wọ́n ti bẹ̀rẹ̀ jákàdì mu ó sọ àfáà sí ní sọ́kàwé o ṣùgbọ́n lọ́ọ̀ ló ní pé kí ọmọ rẹ̀ sọ́kàwé kí ẹlẹ́kẹ̀ẹ́ rúdú à ń bẹ̀ àwọn èèyàn ló sálọ yọ àfáà yẹn ìkan náà tún wà tó ṣe pé ìlú ní bàbá rẹ̀ nínú ilé òun náà mọ bí bàbá ti lù ṣe bàbá bàbá kúlò nǹkan gbèrú ọlọ́rẹ̀ ní ìlú gẹ́gẹ́ ń tiẹ̀ kálíjà ló ṣe yọ sí nìyẹn ìmí náà wà tó ṣe wípé àlùjànnú yẹn yọ sí ọ́nà à bàbá rẹ sórí omi tí wọ́n fi ń sàlùwà láwọn ìtọ̀ òun nì ẹ̀yìn lẹ́yìn káwọn òfin mílé fún bàbá yín ní kàràmọ̀ rárá o ìtọ̀ àlùjànnú bàbá tó bá ti fẹ́ kí wọn wá ti pe kíní báyìí wọn lómi ọkàn máa sọ̀ka rẹ̀ láti sánmà báyìí lóbi sàlùwà lá àwọn èèyàn mọ̀ pé tọ̀ ni látara wàhálà ta kóra wá sí nìyẹn kọ́lọ̀ kó mọ̀sálà wàá sàánú fún wa wọ́n wá ní àlùjànnú àgbáyé kan ni nínú àwọn ìmọ̀ tó pamọ́ tó yẹ pé àlá ló mọ̀ ọlọ́ọ̀bá wa fẹ́ ká nígbàgbọ́ nù ẹ̀ bí àwọn mọ̀lẹ́kà náà ní sọ àárí wọn àwọn mọ̀lẹ́kà náà ń bẹ iná náà àárí ń bẹ àlùjá náà ń bẹ àárí nínú àwọn ìdíyà fúnra rẹ̀ náà àárí nínú àwọn wọ́n wá lẹ́yìn tó bá wá lọ jà ń yàn pé kò sálùjànú onírú èèyàn bẹ́ẹ̀ ti di kékeré o kẹ̀kẹ́ láwọn ọ̀nà tó yàn fi ń fò nínú Islam ni láti gbọ́dọ̀ mọ sọ́ra ìròrí tí a mọ̀ kó sórí abẹ́ ọlọ́run bá wa eléyìí tí a gbọ́ yìí kó sí ní okùnfà dáadáa fún wa láyé ń bí àti lọ́jọ́ gbìndà kìyàmù subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa وبركاته أعوذ بالله من الشيطان